أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على مبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته آه حديث نمبر 1971 عبد الله باب ما يذكر من صوم النبي صلى الله عليه وسلم وإفتاره باب إناج والتي إناج نواوي عن النبي صلى الله عليه وسلم باب نزيب باوي أتي سنوري حديث 1971 حدثنا موسى ابن إسماعيل حدثنا أبو عوانة عن أبي بشر عن سعيد بن ابن عباس رضي الله عنهما قال كم قال سيدنا عبد الله بن عباس ومن كنت حميد بايك ما صام رمضان شهرا كاملا قط غير رمضان صلى الله عليه وسلم قال سيدنا عبد الله ما صام النبي صلى الله عليه وسلم شهرا كاملا قط غير رمضان النبي صلى الله عليه وسلم ọgbà àwọn oṣù kan kéwì rí tí àwọn oṣù kan lé àwọn fọ́pàá lé àti Ramadan nìkan òjìṣẹ́ àwọn onímọ̀ gbà rẹ̀ 90 mú wọ́n ti rí wọ́n gba Rajab 30 wọ́n gba Shaban 30 wọ́n tún gba Ramadan 30 ọ̀gá wa àgbà ìgbésọ̀pá pé kò gbà rẹ̀ ọmọ ẹ̀kọ́ nàbí sọ̀tẹ́lẹ̀m ṣẹ́rọ̀ nìkà nílẹ̀ kò gbà rẹ̀ oṣù kan kéré rí káàkiri ní Ramadan ويصوم حتى يقول قائل كما قال لي عن قامي كيف صرت بايتي ولا اله ولا لا يفطر ولا يعمل لي في زمان باويلوني ويفطر حتى يقول قائل كما كان لنو سمي قامي يقول صرت بايتي ولا اله يصوم ولا يكون باوي ولا يكون باوي ما باوي لنا ان شاء ما سيجاولوني 1972 حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني محمد بن جعفر عن حميد انه سمع انس رضي الله عنه يقول وصلنا انس وكان النبي صلى الله عليه وسلم يفطر من الشارع حتى يظن ان لا يصوم منه ان شاء الله كما جنوا سمين bí ẹgbẹ́ ma lórí kòkò ní gbáwẹ̀ kan ní oṣù ẹni àyẹ̀sọ́mọ́ àtà na zúnnú annáwó anna aláàyè sọ́fìlò wọ́n bẹ̀rẹ̀ sí gbáwẹ̀ nínú oṣù míì ẹgbẹ́ àríkò ní tínú bẹ̀ ni ṣe àlùkọ̀kan láti ṣe àwọ̀rọ̀wá òfin lẹ́lẹ́ ìṣẹ̀lẹ́yẹn ilẹ̀ ara مطمع نسمه إلا رأيته أبتباري رنائما إذا رأيته نرناه لكن سبيعك كنين ينافلا يعني أريد تبقى جلوره يوم ينافلا بيعك كنين سني تبقى سنا بيعك كنين ينافلا قال سليمان بن حميد أنه تعالى نسألنا عن الصوم سيدنا سليمان أما حميد ó jẹ́ lọ asan anas nípa àwẹ̀ lọ́lẹ̀ sọ̀dì sí ti báyé ìsọ̀síwájú 1973 حدثنا محمد أخبرنا أبو خالد أحمر حدثنا أخبرنا حميد قال سألت أنس رضي الله عنه عن سيال النبي صلى الله عليه وسلم قال هو رسلنا kọmẹ́yì ó ní mo bè lọ́wọ́ anas nípa àwẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ó bá bá yìí pé bá bá yìí pé ma kuntu uhibbu an arahu in shari sa'imin illa ra'aytuhu wala muslimin illa ra'aytuhu kò sí kò sí kọ́lẹ́rẹ́ islam nípa tí ń gbá rẹ̀ lọ́wọ́ àti rí lẹ́nà tí ń gbá rẹ̀ lọ́wọ́ báyọ̀ kí àmì rẹ̀ wò pé gbogbo gbogbo ìṣẹ̀lẹ̀ mákàrí pé ó sì lọ rẹ̀ ìgbà ní máa ti gbogbo ní wọ́n ti wọ́n kọ́ inú ilẹ̀ ara ètò nígbà mo bẹ́ẹ̀ lóòdù máa yẹn náfìlà bí wọ́n fìlà níbi ìdíngé máa rí yẹn náfìlà lóòdù rẹ̀ ọ̀la rí yóò sùn náà yóò bí ó dẹ̀ bí máa sọ àrán àbí aṣọ harris tọ́lẹ̀ tọ́lẹ̀ yóò wà níbi sílẹ̀ lọ wà níbi ilẹ̀ ẹ̀dẹ̀ wà níbi sílẹ̀ kò ní kókókókó ọlọ́mọ fún wa náà wà láṣẹ ọlọ́ọ̀bà tí bá ti wàhálà ọwọ́ ló lè kókókó ni wàlá sẹ́mọ́tò mọ́síkìn bísíkìtìn wàlá àbí ẹ̀rọ̀tìn àti yàbò rí àti min rẹ̀ ní òde ẹgbóhùn alimiski àbí tùràrí olóòrùn tó ní adùn ju òun ara àmìlísàlẹ̀ lọ ju ara àmìlísàlẹ̀ lọ yàni ara àmìlísàlẹ̀ òórùn rẹ̀ ó dùn ju òórùn alimiski lọ àti òórùn àwọn tùràrí mi lọ olóòrùn kó bá kí a níbi Muhammad sallallahu alaihi wa sallam ó ti yé wa wọ́n alimisalẹ̀ mọ́lọ́lẹ̀ ju aṣọ àríri lọ àtọ́sọ àná ọ̀rẹ́ kúrọ̀ ọ̀zọ̀tún wọlá àríratin níbi ọ̀fọ́ kan aṣọ àrá kàrí àbí aṣọ àríri kàrí tẹ́lẹ̀ jọ òjìṣẹ́ lọ́n ti lọ́lá àrẹ ọ̀sán lọ ọlọ́n kó bá tẹ́lẹ̀bí lẹ́sìn àrẹ ọlọ́ba ọlọ́n kó bá tẹ́lẹ̀sìn àrẹ ọlọ́ba ọlá kọ̀ọ̀án kẹrin wádó báyìí àrí صلى الله على الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم وعليكم السلام بالله alákọ̀ abú abdullahi láti kánò wọ́n bèèrè wọ́n ní kí ni ipò islam lórí mùsùlùmí tó sin ọ̀rẹ́ fún eh, ayẹyẹ ìyàwó ọ̀rẹ́ yẹn ṣe ọ̀dá kí ni ipò mùsùlùmí tó sin ọ̀rẹ́ rẹ̀ láti church nípa ayẹyẹ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ aburú ni tó ṣe torí kò sí nǹkan tó wà lórí church ju pé ìjọsìn lọ ọ̀rẹ́ bá ti ìyàwó gbogbo tó bá ti nílé nípa tàgbà tó bá jókòó kí gbogbo àwọn ọmọ bẹ̀rẹ̀ òun nìkan ó dìde dúró wọ́n ní pé òun ti lọ oníkan dìde dúró kò dìde dúró òun nìkan ó sì là kò bá wọn síbi àbíyá kíkọ ọ̀fẹ́ díya rẹ̀ ni gbogbo ìwájọ mọ́jọ sùn lẹ̀ pẹ̀lú christian ọ̀sá burúkú yẹn máa ṣe dáadáa pẹ̀lú christian islam gan gbà aláyè ìbára ọlọ́run gan tó aláṣẹ ká máa ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ni kọ́lé ẹ̀dẹ́ ó ti wà wọ́n ń ṣàdúrà ń sàmì ara ọ̀ tó náà máa ń ṣàdúrà kò tó máa tó jésù máa pè gbogbo mùsùlùmí dẹ̀ ní ọgbà tó jésù ní ẹ̀ka máa tó àdúrà sí ayé bẹ́ẹ̀ kọ́ ni wallahu ta'ala alam. àní ìyè dúró àní dáwọn lóhùn àní dáwọn lóhùn fún ẹ̀sọ́ fún lórí àná sí ìsìn àkàmọ́ ti dé lóṣàdúrà àwọn ará tó ṣe mọ́ ní ìdílé àdúrà àdúrà ó kọ́ ti ṣe adáǹsọ pé hausa kan buwa wani ba ya ke wala aiba fi ruba siwa anna dinahu dini nasara la tali dini muhammadu àwọn yorùbá sí ìrada ọmọlúwàbí ni wọ́n màlúù tọ́jú wọ́n máa sí dáadáa àmá ìkẹ́kẹ́ tó kú yorùbá kò ní pé tí wọ́n sẹ́ẹ̀sì wọn ẹ̀rù fi tún tilẹ̀ wà ní ẹ̀mí ọ̀fíìsì ẹ̀dẹ́ pẹ̀lú mẹ́rin tó máa ẹ̀sẹ̀ lẹ́bìrì ìṣúlẹ̀ kírísítẹ̀lẹ̀ sí wọn jọ ó bí wa yorùbá ẹ́ tí a dànù mú wánú tíra rẹ̀ alexander fi nàìjíríà haúsá kan lọ sọ ọ̀rọ̀ yẹn against yorùbá tí a dànù amọ̀rọ̀ yẹn wáyé pé ara àwọn tí wọn ò jẹ́ kí àṣìpọ̀ wà láàrin yorùbá pẹ̀lú haúsá ní ìpínlẹ̀ tó kọ̀rọ̀ wọ̀rọ̀ yẹ̀rọ yìí ọkọ̀ láti dá yálẹ̀ yìí lọ sí ìhà wo ló sọ kò kò kò wọ́ ìhà wo ló sọ bí wọn kíkà mi nìlú o analyze ọ̀rọ̀ yẹn a máa tẹ̀sùn ẹ̀rù tí kò sí lẹ́wà ni ó di wa a ti dára lọ sí zárí àjọ kan so àwọn haúsọ́dá ṣe dára àfẹ́dọ̀ wọn wọ́n ti wá ikú káwọ́ tọ́ọ̀tì yóò bẹ́ẹ̀ wọ́n náà tí wọ́n náà ti tọ́ náà ti kàn tó jẹ́ ti Yorùbá wọ́n á ní Islam wọ́n ti Islam wọ́n ti kìrìsìtì wọ́n náà kò lè kìrìsìtì wọ́n bá ní ọjọ́ Friday wọ́n wà wọ́n kọ́ àtúmọ́tò lọ fún wọn àjùmọ̀ tí wọ́n àkíjùmọ̀ Islam ni ìjọ sunday wọ́n tó wá wọ́n park mọ́tò lọ ìtẹ́lẹ̀kì ni bàbá ní àṣàlátù ni wọ́n ṣe wọ́n ṣàlátù ni wọ́n ṣe mú wọ́n ṣe rí kí sí àwọn náà ó fi àwọn ibi wọ́n ṣe rí káwọn náà lè bà máa káwọn náà lọ àbá àwọn sí kí débẹ̀ ni wọ́n ti lẹ́nu lọ́ọ̀lù gbogbo àṣà christian àwọn ìbá gbà wọ́n ti bọ̀nù ìsìlámù wọn ìyàwó máa bùkún oúnjẹ dìde dúró fún un ní tẹ̀lé kó ti dínkù ní a máa wọ́n nìyẹn èmi rẹ̀ kó ti dínkù ní àdékò dínkù ó di yé wa ó ti lọ nìyẹn kó náà bá kó sànù wa wàá lókun fọlá àbẹ̀wò. kí ni a fẹ́ sọ fún ẹni tó sọ yìí pé gbogbo àwọn sọsáìtì díìnì ti ń bẹ ní Kaduna gbogbo àwọn díìnì díìnì gbogbo àfisẹ́tì ti fẹ́ Kaduna tọ́jú sí Yorùbá kò sí díìnì díìnì kan tó máa ń sọ̀rọ̀ against àwọn Christian kárárá bí sẹ́ńtà wa ń bíbà bí ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ pé sẹ́ńtà wa sì ni ó sì bá wọn díìnì díìnì ní láyé ni ṣe kí wá lórí tó yẹ kí sí àwọn yẹn náà wọn ò nímọ̀ tó ní àbí a ti pé àwa ni ìtàn ni a ń ṣàjù kí la fẹ́ sọ fún rẹ níbi ìpínlẹ̀ ní Kaduna yìí ó ní kò sí ten hour nìkan náà ni sọ ikú tó máa ń sọ̀rọ̀ ìjẹ́sì àwọn Christian tí máa ń jáde báwọn kí ni sọ́dọ̀ tó fún rẹ níbẹ̀. káàkiri pé wáyà wọn dínì dínì pẹ̀lú fẹ́nu ìtí kọ̀rọ̀ àwọn ìwé ń sọ ààrẹ sọ jọrọ kí christian obìnrin ká má sọ tó kọ́ránì mi lápẹjú àwọn jíní dín yòókù kọ́ lè bá sọ pé christian ti ìsinmi àmọ́ kọ́ránì fi àyè pé wọ́n mọ̀ yẹ tẹ́gì gẹ́ra ìsìlámì dínà láti yóò gbára nínú ìhò ọ̀pọ̀ òfin àkẹ́rọ̀ ní ọkọ̀ ìṣòro ìlú wọ́n fi ẹgbẹ́ ńlá jẹ́ tìmí lọ́wọ́ ẹ̀sìn islam lábẹ́ àyà yẹn àdẹ́bí muhammad sallam هو الذي نفسي بيده مفتي الكريم من بلا برا ده نبي برا رسول سو ودودوني هو برا هو الذي نفسي بيده مفتي الكريم من بلا برا لا يسمع لي بي احد يعني كون يغبون قامي كون يغبون قامي يهودي او نصارى يهودي لون تولي جيرون تولي عبد النصارى ثم لم يؤمن بما ارسلت به àgbàgbà tí wọ́n ti rán mi wá kí ni nǹkan náà alukoran ilẹ̀ akẹ́lẹ̀ mi láti náà ọmọ náà ni ó ń tọ́ sí ìmáàmù mùsùlùmí ló gbàdí ti wá gbogbo láti máa kó mọ́mọ́ sí ká àdísì sọ́fẹ́ ìhòòdì ó di yẹwà nígbà àwọn àdúmìdúmì wọn bẹ̀rù wò sí wọn níjó ní à ń sọ̀rọ̀ kan bẹ̀ wọ́n ní àfa àkàlọ́ pé ọ̀sídọ́ ti pe àwọn kìfìrí àwọn kristian kìfìrí pé باتريكي با قولوا إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية بينا بها خالدين. استثنى إن الذين كفروا ضد بعضهم يا من أهل الكتاب او اسمه يهود أو يهود النصارى أن الكتب أبواب النبي والمشركين أتموا الشيء بلون قهوة في نار جهنم الله لا صوت من جهنم خالد يوم ما لبري لايك ام الشر بدي اود ادبركم o de min mo sọ̀rọ̀ alẹ́ àná pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bínibíni gbígbígbísọ́ ọmọ tí ma fàáfíà ní gẹ́rì mọ̀gbóòrì àlẹ́yìn àfújọ́nà ọ̀tọ́lọ̀ bínú sí àwọn ọlọ́run bínú sí aliyahud ọlọ́dọ̀ọ́lì àwọn àwọn nọ́sọ̀nù àwọn nasara àwọn ìpè tí mo làwọn wá ń ṣe ọ̀rọ̀ ló fi mú àfáàní sọ pé kó sọ́dọ̀ yorùbá yorùbá sí èèyàn lẹ́ba lójú wọn tó ń tilẹ̀ tó yorùbá mímọ̀ tó lẹ̀ yorùbá mímọ̀ tó lẹ̀ yorùbá kí onílé bá ń bá lè tó jà kó bá sàwọ́ sani kó bá sì gbóyún ní àà ọ̀fẹ́ lájú àjèjì kó lu ni títí wíìsì ọmọ ẹlẹ́yìn kí àwọn mi bèèrè ọ̀fẹ́ ṣé àwọn ọlọ́jà rẹ̀ àbí àlejò rẹ̀ ó jà rẹ̀ ìlú mi tí ẹni bá bá jọ jọ gbogbo ọjọ́ papọ̀ bá lòdù ẹja ni wọn ní béèrè àwọn Yorùbá wọn ẹni wọn against ìmọ̀lú yóò lù tiwa bá ti máa ṣe tiwa lù tiwa lù ó yẹ yín wọn ní wọlá àyíbà fi Yorùbá wọn ẹ̀mọ́ tilẹ̀ Yorùbá mi ò rí àbùkù lára wọn yẹn lẹ́gà ni wọn síwá àwọn olùkẹ́kẹ́ kù náà ni pé anna dina tí wọ́n ń ṣe Islam wọn àdínì nàìjíríà ẹ̀rù fún chọ́ọ̀chì lẹ́wà ni láàrin kàdínì Muhammad kò bá ìsànẹ́bì sílẹ̀ ẹwà àwọn ìwà ní ìfọ́júbárí pé gbogbo àwọn sílẹ̀ mọ̀ nípa lóṣù gbogbo tó wà lóṣù ẹgbẹ́lẹ̀ tó bí àwọn obìnrin sáà ó di kí n jùlọ gbogbo apá àrí mọ̀ràn ta ẹgbọ́n tó bí lọ́wọ́ kẹsàn-án lọ́jọ́ ni mo ní àwọn Yorùbá wọ́n fi àṣà yẹn tí wọ́n máa kó wípé àti kékeré ni màlẹ́tí mo kọ́ mọ̀ ìlàsọ̀ wọ́n fẹ́ yí pé ẹ̀sìn rárá o tó bá ọ̀rọ̀ òye wọn wọ́n fẹ́ àbàbá yẹn mọ̀ tí wọ́n sọ àbàbá yẹn mọ̀ tí wọ́n sọ àbàbá pé àti ìṣúra ní bàlẹ́ tí kò bá ní kò bẹ̀rẹ̀ lásọ̀ yẹn wọ́n mọ̀ tí wọ́n sọ tí mùsùlùmí máa sọ yá kàdúrà ni bá hàn kàfíyà ni mùsùlùmí máa ṣe wọ́n kọ́ bá kàfíyà jẹ́jẹ́ lọ sọ́kùn mọ́ Thank you nínú àwọn tó ọgbà tó wọ́n ti kíkà tó rá ní ọdún islam lọ́wọ́ sọ gbogbo wọn máa ara wọn tó wọ́n gba islam bí nàjásí bí alkitabu arírò yahud ìnàlẹ́dí na kẹfẹ̀rù àwọn tó wọ́n yá kẹfẹ̀rí pẹ̀lú muhammad ní alkitabu fún kíra kọ́lọ́fù gbogbo wọn ni pé ara wọn tó gba islam àròyẹnikẹ́lẹ́lẹ́ abdulsalam inú abdulsalam kọ abdullahi bin salam aroyin lana alẹ́ ẹ̀kọ́ yahud ni aroyin bẹ́ẹ̀ nàjájí lọ́bìnrin náà kàjẹ́lẹ́jọ máa lẹ́nu àbí ọlọ́run kan sí orí tí kẹ́rẹ̀ ní kó tí bẹ́ẹ̀ ni wọ́n náà yẹ kúnlẹ̀ ìpìlẹ̀ ní káàsì ìṣẹ́kọ̀ ni à ń ṣeré ni à ń tayò ọba ń jó ẹgbẹ́ ìpàdánà ni ìyẹn rí wọ́n lọ́wọ́ tó gbà tó dìde tiwa ó tún láyà láyà tiwa mo lè jẹ́rìí bí ìtúkọ́ sọ lójú ìtúkan sí àwọn ìlọ̀yà rẹ̀ ó ní wa lẹ́yìn náà mo ní tìkò sí ilẹ̀ nìyẹn ẹ bá lọ nínú lọ́nlọ́nlọ́n ọlọ́ni làkàkọ́tà lẹ́bí na káàlù iná láàtàlìkù sàlátà dájú dájú ọ̀pára kìfìrí ni wọ́n àwọn tó ń kọ́ lọ́wọ́ mẹ́ta ni ó dé kada wá pàyàtì ọlọ́dọ̀ ní kàtàkàbà lẹ́dínà kálú iná láwọ́ masiwu isa bin mariam ọlọ́dọ̀ wá rí bí ẹgbẹ́ àwọn tó ń tẹ yéṣu lọ́lọ́ ọba kẹsìrí ni wọ́n ẹgbẹ́ náà ti fẹ́ ọlọ́dọ̀ oṣù lọ́la káàdì gbọ́dọ̀ ọba lọ́la káàdì dájúdájú bẹ́tẹ̀ rí náà lórí o tó wá fi rìn lẹ́kẹ́ kàtàkàbà lẹ́dínà kálú iná láwọ́ ọlọ́run kan lómi pé sọ́mà fẹ́ẹ́ sáyà àwọn òkú Ah, ẹ̀mẹ̀ láyà ẹgbọ́n ọlọ́run ọ̀sọ́mà ṣe fàyà lórí ẹ̀ àwọn ọ̀kìlẹ̀ máa gbàdànù àwọn ẹlẹ́gbẹ́ máa lanu ah, kílẹ̀ ń wíyà àwọn kọ́mọ̀ ìdíje ń lẹ́gbẹ́ ah, áá jẹ́ wíyà bá mú ẹnu kọ́lọ̀ bá bímà ọ́ ní èyí ilé ní bóde lọ nìyẹn kí ní kékeré ni àwọn àrùn pínlẹ̀ kékeré ni àwọn àti kékeré lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọ́ ní ẹ̀rọ kílọ̀ àti ọlọ́ọ̀bà kí n sọ̀rọ̀ sí fọ́lọ̀ pa ẹni kò sì mẹ́mbù àbára kára mẹ́ ká máa rẹ̀ ni ó di wa bẹ́ẹ̀ ni wọ́n bú bàbá wa ọ̀rọ̀ ọ̀fíì ẹ̀jú kó bú ọlọ́run ọba lọ kí ni àfẹ́ àbẹ̀ká àbẹ̀lẹ̀ tàjùdí àbí náà jà kí lọ tó lọ jẹ́ bẹ́ẹ̀ tàjùdí nìyẹn kí ni ìrọlọ́yẹ bá wò olùrọlọ́yẹ ni oníwọ̀ sẹ́jà náà sàrọ̀ wa náà wàhálà ìgbìmọ̀ wọ́n gbé màtí sí ìyàwó rẹ̀ ní wọ́n fi bá màtí gbà ní ọjà àmọ́ ní ìsọ̀kàn mi balẹ̀ wọ́n mọ bá tí àárín iṣẹ́ inú ilé yẹn lọ́wọ́ tó ní ọ̀kan lára àwọn ẹ̀ẹ́dájọ kọ́sẹ̀ ṣúgà sí òmùwádìí bẹ́ẹ̀ sí àjọ ẹ̀yìnwáyà. kẹ́lọ́ ti ṣe ṣe bẹ́ẹ̀. ẹ bó ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí tẹ̀lé ni wọ́n lò bó ti bẹ̀rẹ̀ bí wọ́n tọ́sẹ̀ sí ní wọ́n ní ìdánpọ̀ ìlú rẹ̀ wọ́n á tún wà àdúgbò ìgbà

rárá mú mi ọmọ bíi kò. ẹni wọn ọjà ni èyí tí a ti yẹta ìjìyà ìrìnà sí ni wà ní àgbọ̀rí mi títẹ̀ kan jòkó rẹ̀ wọ́n lọ́la jágbà ló mú wọlé yìí torí ìjọba wọn bọ́bọ́ mọ̀ síbà mi àwọn alájẹ ìgbà ni ṣé Muhammad ọmọ àbúrò ọ̀run yọmọ rẹ̀ bímọ ẹ́ tọ̀ pé alájẹ wa ni àwọn tí wà ní mọ́tò ní ebi omi sọ̀rọ̀ mọ́tò ọ̀pọ̀ sísírìtì tí wọ́n pé ti ń da Yorùbá láàmú nìyẹn àfáà ti yé wọn àfáà ti fi wọn pé àfáà ní fi yé wọn àbára ọ̀rọ̀ kíkì àfáà ní ọ̀rẹ́ rabuzeri nígbà pé máa ti sáà ní máa ti fi sẹ́nu jù náà ní èyí ní ẹ̀ máa ti bá kọ̀ tó bá déwájú ọlọ́run bá sáyé islam lọ́nà ẹ̀kàgbé kìrìsìtẹ́ntì lẹ̀ láì pé kìrìsìtẹ́ntì lọ́nà ẹ̀kàgbé islam yẹ btm btm ni káàdì tó bá yẹn ọ̀rọ̀ yẹn sọ káàtó lórí sọ fáìlì káàtó ó di tó ah, ni àwọn ìmọ̀ ní àtúntò bàbá yẹn láàyè pé àwọn èèyàn ń béèrè béèrè wọ́n ní kírísítẹ̀nì kì gbà láàyè wọ́n ní àtàgbà lọ́mú wọlé ń bọ̀ sáà gbogbo wọn rẹ̀ yìí pé nàìjíríà ti gbélé àwọn ó ṣe ṣe ṣe ṣe kó o di christian kó o di mùsùlùmí àwọn ọ̀dà lóhùn àpá àgbà wa tó bàbá nàta ó ní bàbá kan wájú ilé àwọn bàbá nàbà nàta ah láti láti àjẹjì mọ̀ wọn mo níbẹ̀ ni mo pé ẹni tí wọn fà gbàgbé jẹ́ christian àdúgbò yẹn nù pé pé mo mú un lọ sí church church ló ń lọ́dọ̀ ní ọ̀fẹ́ yàrá zálẹ̀ wọ́n ní kókó àgbà ìsìlámù ní kókó àgbà ìsìlámù àwọn àmọ́ mọ̀ kó ìsìlámù kẹrọ̀nà ọbẹ̀ jẹ́lá láti kí á mọ̀ nítorí báyìí lọ́wọ́ rẹ̀ tí wọ́n kọrin bá pé olú jesus kan sí aleluya olú jesus kan sí aleluya mo ní báyìí lọ́wọ́ pé kò sí ìdúró ìsìlá fọlọ́n mo kọ́ lè wọ ìdáyà fọlẹ́ sí ìlú àti twenty twelve jésù sọ báyìí pé ọlọ́run bá sọ báyìí ọlọ́run sọ báyìí mo sì bí jésù báyìí yí àmọ̀ ìwé tìlìtì ẹ̀mọ̀ sẹ́wọ̀n that is children that ye may know and believe that before me there's no God from and there shall not be after me and beside me is no Syria ní wọ́n gbẹ́gbẹ́ ọwọ́ rẹ̀ ọkọ̀ọ́lẹ̀ mo ní bá ń sọ wá àwọn ọ̀gá yín ó lè pé ó ń fi tẹ̀mẹ̀ ní ní sọ̀rọ̀ sí ní sọ̀rọ̀ tẹ̀mẹ̀ láti fi eight to five verse twelve wọ́n lọ pé Jésù ṣe wá àríbá yìí nìyọ̀ nìkan wá béèrè béèrè mo ní gbogbo ẹ̀ pé láti gbé Jésù gan máa béèrè béèrè mbẹ̀ wá sí ti ń gẹ́gẹ́ òun tó béèrè béèrè mbẹ̀ wọ́n á bí ìwé lọ àkọ́kọ́ ní gbogbo òfin ọ̀dá ìwé lọ which is the british commandment ó ní all Israel the Lord our Lord is one God you should worship with all your heart ẹnìkan nù àwọn tí wọ́n dúpẹ́ náà sọ pé ẹ̀rọ ó ní wọ́n dúpẹ́ pé our Lord nígbà pé Jésù sọ́lọ́ ọba mo ní bẹ́ẹ̀ ni mo ní Jésù include ara ti the Lord our Lord ọlọ́run ọlọ́run wa ọ̀sọ̀tọ̀ ọlọ́run ọlọ́run yín kúlù ọlọ́run yẹn jẹ́ ọlọ́run fún òun náà nù ọlọ́run ọlọ́run wa ọkọ̀ tó bẹ̀rẹ̀ tọ́mọ ẹgbẹ́ tó pọ̀ ma àbíkẹ́ àgán ní ọkọ̀ mọ̀mọ́ ní àbíkẹ́ àgán ẹlẹ́ra àbíkẹ́ àgán mú ní tiẹ̀ tó kọ̀rẹ́tì mí náà kọ̀rẹ́tì ọlọ́run kẹ́mi wọn kọ̀ mú ní ọlọ́run kẹ́mi ọlọ́run ní kéde ọlọ́run ọlọ́run ìtọ́ ọlọ́run ọlọ́run lọ́lọ́run

shi da shi aramu kundi ba isalla sha da shi aramu kundi ba isalla shi dai kere ni daidai jíjọ báyìí màdá ni ó di wa jíjọ báyìí màdá ni kò sí jíjọ báyìí bá wálẹ̀ jíjọ síwájú kò mọ kìí àtìrí kò mọ síwájú àyíma kò mọ síwájú mẹ́rin títí káàdì ròdìbí lé bíríkì ẹ̀ bílẹ̀ eh, àwọn bọ̀ọ̀nù kaba yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ lọ sí kápálá kọ street gbogbo ọmọ máa kiri gbogbo báyìí káàkiri ó di ẹyin bàbá yẹn á máa ń ka báyìí dojú ẹ he was a christian wọn náà lọ kọlu sọdí quran tí wọn fi tàwọn mùsùlùmí tí wọn gbà ẹsùn tí wọn fi tàkò yìí ìdìgbà islam ìdìgbà islam àwọn christian wọn ọmọdé ìdẹni ẹni àwọn mùsùlùmí tí wọn ní fúlàfúlà rárá wọn àwọn òṣèlú ìwà méjì sáàkù wà lára wọn owó àwọn òṣèlú intimidate wa pé ọ̀bẹ wọlé intimidation tí wọ́n takò wá bí wọ́n olùwà wọ́n mú àrùbùdọ̀ mọ́sàmù yìí pẹ́yìn òní láti wá sí ti àbẹ̀dá sí ibi ọlọ́pàá wò ọmọ ìyá àbùdù nígbà kan wá fóònù mi lẹ́dà lélẹ́yìn wọ́n fóònù mi pé àmì ìrùmú nífẹ̀ẹ́ yín wọlé àmọ́ nífẹ̀ẹ́ yín mọ́ òyìnbó àwọn gbọ́dọ̀ wá sí yín àwọn kírísítà tí a máa fọ́rọ̀ sí àwọn ọ̀la yíyí sọ̀rọ̀ sí kírísítà yíyí sọ̀rọ̀ sí kírísítà gẹ́gẹ́ pé ẹ̀yin mùsùlùmí mọ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀yin mùsùlùmí mọ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́ àti àwọn asiaka wọn discuss ẹ̀bi mọ́júlùsì wọn sígbàdà tí a rí ibà wọ́n discuss ẹ̀bi mọ́júlùsì wọn ni ọmọlẹ́kẹ́ ọmọ sábìlẹ̀ ní bá ọmọlẹ́kẹ́ òdì ni o wọ́n lọ dúkọ̀ mọ́júlùsì wọn wọ́n discuss rẹ̀ ọ́ di yẹn kọ́ lọ́wọ́ kó fà á sọ wà rẹ̀ ó rí pé wọ́n ní wọ́n àrídá sí ń bi àbúrọ̀bùrọ̀ òsè ní ibẹ̀ ní ọdún méjì àbọ̀ tó bá tún wo ẹgbàdá àti bíríìjì yẹn lóòótọ́ ó rí bí wọ́n àrídá ni mo ti mọ́rọ̀ bíríìjì jáde ó lọ fi ní kí ẹnìkan lọ pé ó sọ fún wa síláàtì pé àwọn ah, àdúgbò àìsàn mírù sí kásá jọ pé àkọ́mọ́ fi owó yẹn kọ́ mọ́ nǹkan mi kọ́ fi kọ́ bíríìjì sudan ti ti láti láti July 2016 so two years plus báyìí ní ìdàlú ẹ̀kọ́ ni ẹ̀rọ wà ní november ní two thousand and eighteen tó bó ṣe lọ nìyẹn tó wá ní gbogbo ilẹ̀ yìí wá ní kíni gbogbo àwọn náà láyàtọ̀ nínú àwọn yorùbá ilẹ̀ yìí àwọn náà láyàtọ̀ àti bíi sọ́gbẹ́ pé abdul islam kọ̀ríba rasheed. ó sọ pé nígbà tó ń kó síbi ilé tó ń kó síbi ẹ̀hún ẹgbẹ́ nuru zamani ni ó ní mẹ́ta wọn tún léṣe pẹ̀lú ọ̀rẹ́ òun kan jọ tún ilé ẹ̀lẹ́fìsì àwọn olùdó mọ́ni wọn pè àwọn instrument wọn ní ọ̀rẹ́ òun yìí wọ́n ṣọ́ọ̀ṣì wo ló wà ní tòsí ní ìgbà ẹ̀ bí sọ́ọ̀rọ̀ lọ́rùn kí bí ẹ̀sìn wọn bí ẹ̀sìn ìgbìlẹ́nìtì òde lè wọ́n ní àfi ṣọ́ọ̀ṣì kọ́ lé kéwù ní ah! bí wọ́n lu instrument wáyà kí wọ́n wà ní ṣọ́ọ̀ṣì báyìí nàwárò bíyìn nígbà máa fi kírun bẹ torí ibi iṣẹ́ ọ̀dùnà sínú àwọn arọ̀bìn yáàdì lọ́wọ́ làlá rẹ̀ sọ̀nà wà lóbi àgbọ̀nà kíjúmọ̀ alùkò náà yìí ni alùkò yìí náà ni lógo orí mímọ̀ lónìí dẹ́mẹ́ bá sọ kọ́lá alhamdulillah alhamdulillah alhamdulillah ẹ̀bádéládé alhamdulillah rẹ̀ ìtí àdúgbò fún ní nìsín àní yá ní sinmi tẹ̀lá lọ mímọ́ ọ̀wá náà wà lóbi náà ti ra instrument orin ni wọ́n ra jazz náà wọ́n ti alhamdulillah alábi sọ pé inú àpẹẹrẹ ẹjọ́ gbé dàrú kíámà ni inú àwọn tọ́lọ́ bí sí ni alábi ní àwọn kan bẹ tọ́lọ́ sí ní haram inú àpẹẹrẹ náà nípa àti kọ́ni tó àti ká àwọn kan náà lọ ó mú mi kọ́ sí di halal inú náà ní jẹ́ àwọn ara kiri ní wọn rìn jíkọ́ lẹ́sùn mẹ́ ní kíní kan èdè lára ma'azi ma'azi ní ma'azi ní jíkọ́ lẹ́sùn mẹ́ ní àwọn mùsùlùmí wọn rà sí ànábì ni wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run sọ́dọ̀ pọ̀ ọlọ́run máa sọ́dọ̀ bọ̀ wọ́n mọ̀ àwọn kó sọ fún wọn ó di eyín bó ṣe rí nìyí ọlọ́run bá kó sàlùwà